إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرة خلقه اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان وعلينا معهم إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa wa àtọrọ lẹ́kùn ìkẹ́ ìgẹ̀ fojúṣẹ́lá Muhammad eléyìí ni ìtẹ̀síwájú lórí tírà wa Zadul Ma'ad fi hadi khayri al-ibad al-allamah ibn al-qayyim alayhi rahmatullah àlàyé lórí ìran aṣọ tó ń ṣe ọlọ́run ọba wọ̀ àti èyí tó jẹ́ èyí tó súnmọ́ ìlànà ànábì nípa tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ òun náà ni olùmọ̀ wa ń ṣàlàyé fún wa oníranran àlàyé ti lọ lórí àwọn ìran aṣọ tánàbí wọ̀ láàrin yìí ibi tí olùmọ̀ wa tí wọ́n ń kàn máa sí lábẹ́ àkórí yìí òun náà ni pé ànábì ò ní aṣọ kan báyìí wípé òun ló wá yín aṣojú tọwọ́ adónímọ̀ ìpè aṣọ eléyìí òun nìkan lànàbì wọ̀ léyìí tí ọmọ túmọ̀ sí wípé a jẹ́ pé tí aṣọ yìí ò bá lọ́lá ju àwọn yòókù lọ ni ànábì ò ní dónímọ̀ wọ́n ní kò sí kò sí ìpè aṣọ kan báyìí ìran kan báyìí àwọ̀ kan báyìí. tí wọ́n máa ń ràn báyìí òun ni ànábì wọ̀ ń kò sírú ẹ̀ bí kò ṣe pé oríṣiríṣi aṣọ ànábì rí wípé ó ṣe ó dá ó bá a mú kó wọ́n kódà èyí tó ṣe pé wọ́n ń pọ̀tù ẹ̀ ni kì í àwọn àwùjọ náà ń gbé náà ti Yemen ọ̀rọ̀ ti lọ lórí aṣọ tá ń ṣe nílẹ̀ sham ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ èyí tí wọ́n ń ṣe nílẹ̀ mísíràn àkíyèsí ti wá lórí ẹ̀ eléyìí ló jẹ́ kó yé wa ìpè ìlànà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam nípa tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ òun náà ni kéèyàn máa máa rò pé téèyàn bá ń wọrùn ra aṣọ kan òun náà ni ó dáa jù nínú àwọn àpẹẹrẹ tá a lè fi jọ ilé yìí òun náà ni kárẹ́ nìkan nísìn gẹ́gẹ́ bí aṣọ ìran aṣọ kan bẹ láwùjọ wa lónìí ń pè ní jàlábíà jàlábíà tí yẹn wọn wọ ọ̀fẹ́ràn kọ́mọ wa rò pé ẹni tó bá wọṣọ mi gbogbo ẹni tí ẹ̀ ń wọ bùbá yìí ayé ti gbé yín lọ ẹni tí ẹ̀ ń wọ gíní à ẹ̀ mọ̀mọ́ ẹ̀ ẹ̀ àwọn táwọn ọjà la jẹ́ à àwọn la fẹ́ràn nábì lára o irú eléyìí àṣìgbọ́ ni irú eléyìí ẹ̀rí ìkórìíra ni òun lọ́ fà tó fi jẹ́ pé ọ̀kan náà àwọn ẹni rẹ̀ gẹ́gẹ́ bí olùmọ̀ àṣejà mọ̀ bó ṣe wáyé lánàá ìmọ̀ wọ̀ sọ sùf ọ̀kan náà àwọn ẹ̀mí muhammadu misiri ẹnìkan wọlé bá ọwọ́ rí pé ìran aṣọ tó wọ̀ láwà ní òkè tilẹ̀ aṣọ sùfì ni aṣọ tán ṣe látara àrùn ni pẹ̀lú ẹ̀mí wípé ẹni bá wọ̀rú ẹ̀ òun lọ́ra yé sá ẹ̀rí pé ní kété ló kórìíra rẹ̀ pé anábì wọ̀rú eléyìí kò sí pírọ́blẹ́mù. ọwọ́rú míì ọwọ́rú eléyìí ọwọ́rú eléyìí kéèyàn wá dún ní mẹ́ka àbí kó rò pé aṣọ kan ìran aṣọ kan òun ló ní ládàá àbó òun ni ó sún mẹ́sìn àbó òun ni irú eléyìí kò sí ní ìlànà òjíṣẹ́ ńlá Muhammad ó ṣe kéèyàn rírú ẹ̀ láwùjọ lónìí sọ ma ẹnìkan láwọn àsìkò kan sẹ́yìn. yóò bá wọṣọ white yóò bá dé fìlà white yóò bá ara bàtà white ọlọ́run bàtà ló ń bò láṣìírí tó tún fẹ́ ra ọkọ̀ white náà ló tún náà okùn mọ̀ wá ń pè ní alájí white alájí white irú eléyìí ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta ló lè bá dé nínú ẹ̀ òní kó jẹ́ pọ́ńtò ọmọ rò pé èèyàn bá ń wọṣọ white èèyàn máa rántí àlùkìyàmà torí pé aṣọ yìí náà ni ó fi palẹ̀mọ́ èèyàn lọ síwájú ọlọ́run bí èèyàn bá nírú àníyàn yìí lẹ́yìn pé à òun máa ń wọ̀ kóun lè máa rántí ìyẹn lè lánìyàn yìí irú eléyìí ó ṣe nǹkan kan pé bóun bá ti wọṣọ wáìtì báyìí ìyẹn ara òun lè jẹ́ àlùkìyàmà yìí ṣùgbọ́n tó bá ṣe pé àníyàn míì ni kíyàn rò pé white lọ dáa jù torí kóun ló ní ládájú wọ́n máa ní kílẹ̀ rí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó encourage ìpasọ tó dáa jù nínú aṣọ yín òun náà ní aṣọ white látara wípé aṣọ white kò gbàdọ̀tí aṣọ white tí nǹkan bá kán sí ẹ tètè mà aṣọ white ọ̀gbun yìí sábà wọ̀ torí pàṣẹ rí i ó tètè tù. òun jẹ́ nìkan tó fẹ́ràn mímọ́ eléyìí náà kò ṣe nǹkan kan èyí tó lè ṣe nǹkan ni pé kéèyàn máa rò pé wọ aṣọ kọlọ kan yẹn ó lóore ju aṣọ míì lọ àwòrán míì tó tún lè bá wa òun náà ni àwọn alálejànú àwọn alálejànú àwọn àfi irú ìran aṣọ báyìí irú nǹkan yìí ó wà gẹ́gẹ́ bí òró tèèyàn ti gbọ́ kọ́dà ń jẹ́lọ́dà àwọn olóòṣà tí wọ́n sọ pé gbogbo aṣọ tí ó máa wọ̀ ó lè jẹ́ kínní kan bó sì wọṣọ míì wọ́n ní àwọ̀ kánsá gbọ́dọ̀ wà nínú ara rẹ̀ ẹ̀rí nígbà míì àwọn olóòṣà wọn á ró kínní kan wọ́n lè ní ó ró kà sórí àbí kó ró kínní kan mápá kínní kan kọ́lọ̀ kan àbí black àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ fi débi ibùsùn ìtẹ́lẹ̀ mi ń sùn àti nǹkan tí ó wọ̀ àti nǹkan tí ó la tó bá ti di báyìí eléyìí ló burú jù torí kò ti tún ní májẹ̀mú ṣàyàpínì nínú àwọn oríṣiríṣi èrò tí múyàn wọṣọ lélẹyìí àwọn èrò tí múyàn wọṣọ àbí tí múyàn dún ní má àwọn èrò mìíràn òun náà ni pé kẹ́nìkan kan fẹ́ràn pé mo láìkì ran aṣọ báyìí ó simple ẹlòmíràn ni mo bóyá àbí àtàpà kéèsì sílẹ̀ kan ó simple ó dùn bọ́ ó dùn ṣe àdúgbò ní májèlébù báyìí ti ṣòkòtò mo ẹlòmíràn ni ni torí pé orin ṣe ọlọ́run náà kan tó fẹ́ràn àkíyèsí generally lábẹ́ ni pé kíyàn wá yan aṣọ kan lójú kọ́mọ wa rò wípé ọlọ́lá ju omi lọ àbóhùn ló fi mú yàn súnmọ́ lọ́hùn ju omi lọ eléyìí ni abala tí olùmọ̀ wa ń pe àkíyèsí sí. ní ìtẹ̀síwájú olùmọ̀ ní wàlábìsà al-buruda gbogbo eléyìí ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ o ṣùgbọ́n ká tún fi kan ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ wípé gbogbo tó bá rọrùn fànàbì ní ìwọ lásọ kì í ṣe pọ ìyẹn aṣọ kan lójú bàtà sọ wọn ni wàhíyá wọn ni alẹ́tì wọn ni والصواب أن أفضل الطرق طريق رسول الله صلى الله عليه وسلم التي سنها وأمر بها ورغب فيها وداوم عليها وهي أن هديه في اللباس أن يلبس ما تيسر من اللباس من الصوف تارة والقطن تارة والكتان تارة nígbà míì ọwọ́ eléyìí nígbà míì ọwọ́ eléyìí nígbà míì ọwọ́ eléyìí bìtàdé nìyẹn wọ́n ní walabisa al-buruda al-yamaniya ọwọ́ aṣọ tán pè ní aṣọ tí wọ́n ṣe láti yamani tó kẹtì lẹ̀ wal-barda al-akhdar jọmí ọwọ́ èyí tó jẹ́ aṣọ green wọ̀lábìsà jùbá jọ́mi ọwọ́ jùbá èyí tí gùn wálẹ̀ àti sàlàyé lórí ẹ̀ wọ̀lkọ̀bá òde nǹkan sórí tó yẹ pé tó tó dé mọ́rí wọ̀lkọ̀mís ọwọ́ èyí tó yàn yọ apá ń bẹ̀ wọ̀sàràwí ó sì wọ èyí tó yàn yọ ẹsẹ̀ ń bẹ̀ bí ṣòkòtò táwọn lónìí tó yẹ pé a ti pe àkíyèsí pé eléyìí ò rìn rẹ̀ nínú hadisi tí olùmọ̀wá mú wá hadisi àbí òrera hadisi yẹn ọ̀làlàáfíà ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ wọ́n ìzáàr owó ìzáàr èyí tá a rú má bẹ́ wọ́n rìdá èyí tá a dàbora lókè yẹn ni pé tí wọ́n rán ìgbà tí yẹn wọṣọ bí onímúra yẹn abalẹ́làjì yẹn wọ́n hóf ànábì wọ ìtànpè ní hóf ẹ̀rí bí awọ báyìí tí èèyàn wọ̀ èèyàn tún lè wọ bàtà lé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n náàlì ọwọ́ ànáàlì ìyẹn bàtà gángan wọ́n àríkà àdó àbá ó wọ láwàní tó ní kíní lẹ́yìn tó ní wọjọwọjọ lẹ́yìn tí ó ní ibi tó ṣẹ́kù sí min khalfihi tààràtà níjọ́ mi ibi tí láwàní yẹn ṣẹ́kù sí ó lè bọ́ sẹ́yìn wọ́n tààràkà ha tààràtà níjọ́ mi yóò sì wé tán ògbélé <clears throat> yìí ń ṣàlàyé kò sí pé ìyẹn wá dá kan wọ́n mú ṣe ọlọ́run pé ànábì wọṣọ míì kì í sì jáde pẹ̀lú àwòrán míì àfiwé àwòrán báyìí olùmọ́wání wọ̀kánà yẹta hálà bílẹ̀ ìmáàmá tààtà hànà kọ́dà nígbà míì àtúnwò láwàní tó ṣe pé yóò kọ́và ọrùn rẹ̀ báyìí níjọ́ míì yóò kọ́và tí ò ní ní ọrùn níjọ́ míì yóò tún dé gbogbo ìsàlẹ̀ rẹ̀ báyìí tí ó ṣe àti má pẹ̀jú èrò eléyìí wá èyí tó ṣe pé àwọn irú àwọn ará níjẹ́rì àbáwọn ará Sudan nígbà míì àbáwọn ará Mali ẹ̀ wọ́n máa wọrú àwọn láwọn nìyẹn tí ó kọ́va wọn dé gbogbo ìsàlẹ̀ ìjàgbọ̀n báyìí. wọ́kánà ìlà tàjádá sáúbán wọ́n lè tó kọ́ mọ́ tànàbí máa ń ṣe ni pé tó dájú tó rinlẹ̀ tànàbí bá wọṣọ tuntun anything tó bá wọ̀ ní nǹkan tuntun. samahu bisni yóò wá dárúkọ nǹkan yẹn báyìí bó ṣe fìlà ní bó ṣe láwàní ni bó ṣe kọ̀míìs bó ṣaṣọ ni bó ṣe ṣòkòtò ni bó ṣe tó ṣàjíjẹ́ nǹkan wíwọ̀ yóò wá dá kọ̀ǹkà yẹ wàkọ́ọ̀l yóò wá ṣàdúrà yìí allahumma anta kasawtani hada rẹ olúwa wọ́n ló fún mi wọ̀ ọ́ wọ́n lọ wọ̀ mí lásọ̀ yìí wọ́n lọ sáré sì kí ẹ fún mi yóò wá dá kọ̀ọ̀kọ̀ yẹn kasawtani hada al-qamis wọ́n ló fún mi láṣọ bù báyìí wọ̀ yọ dakọ̀ rẹ̀ báyìí èèbù báyìí àwọn rìdá tó bá sì jẹ́ pé ìtàn dàbòrà náà ni wọ́n ló fún mi láṣọ rìdá yìí wọ̀ àwọn lè rìn máàmá ọ̀rọ̀n wọ́n ló yọ̀ǹda ló sáré dèké tí mo fi rí láwà níyì mo fi rí ra ẹ̀rí yóò sọ nǹkan yẹn alùkà khayrahu orí tí bẹ́ẹ̀ mo béèrè lọ́wọ́ rẹ̀ o èmi ọ̀mọ̀ báwọn kan ló ṣe é ìbáwọn kan ló ràn án ibì kan náà ti ó sà orí bẹ́ẹ̀ orí tí wọ́n bẹ́ẹ̀ ni mo béèrè wa khayra ma sunni'a lah àti orí tán ṣe máa là orí tí wọ́n tí wọ́n ṣe tán tó tán fi ṣe orí tó bẹ́ẹ̀ torí pé èèyàn mọ̀ èèyàn mọ̀ èèyàn kan raṣọ ni èèyàn kan wọṣọ ni omi lè ní nǹkan míì téèyàn ò fojú rí téèyàn ò mọ̀ ẹwà dúà yìí ẹwùn tó kó sínú àti ìbí ọ̀dà kọ̀ọ̀kan yẹn ẹwà ni mo béèrè orí ìrẹ́ ọlọ́run ọba tí orí rẹ̀ ti ń bẹ́ǹbì nǹkan tí mo fẹ́ wọ̀ yìí wa khayra ma suni'a la àtòrí tí wọ́n fi ṣe orí kan ṣe máa wa a'udhu bika min sharri mo ń wọ̀ṣọ̀ kúrò níbi aburú ẹ̀ àti nǹkan wíwọ̀ àti nǹkan lílò ó lè láburú tiẹ̀ ìyẹn wà wáṣọ lọ́sọ́dọ̀ ọlọ́run kúrò níbi aburú nǹkan yẹn wa sharri ma suni'a la àti aburú tí wọ́n ṣe tí wọ́n fi ṣe aburú tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó wà níbi nǹkan yìí oríyànda Allah àti ìwà ìlàtúndé lónìí nínú àwọn ẹ̀kọ́ tó jọ mọ́ nǹkan wíwọ́ oníranran tí èèyàn wọ̀ sára ìsàsọ nìkan fìlà ní bàtà ní nǹkan ọwọ́ ní àti tí wọn tó sálẹ̀ mọ́ èèyàn lá èyí tó jẹ́ ìlànà òjíṣẹ́ ńlá Muhammad òun náà ni olùmọ̀wá tó jẹ́ ká mọ̀ àdúrà yìí Allahumma anta katawtani hadha al-qamisa wọ́n ṣe pé kọ́míìsì ni wọ́n jẹ́ tókè tilẹ̀ bùbá yìí àwọn rìdá àdàbòra kọ́dà aṣọ bòra tíyẹn máa fi bòra ẹ̀rí aṣọ náà ni o àwọn ìlànà ìmáàmá yẹn wà sọ nǹkan yẹn yẹn wà ní asálùkà xeyìrọ́mù wà xeyìrọ́mù asọ̀nì àlà wà áwùlù bíkà ní sàrìhì wà sàrì máa sọ̀nì àlà abẹ́olúwa kọ́mọ́sà máa ṣọ́ wa aburú tá a mọ̀ lọmọsàlá wa ọlá ìpè méjì olúwa Allahumma inna nas'aluka khayra hadha al-yawm wa khayra ma ba'dahu wa na'udhu bika min sharrihi wọ sàrì ma fihi wọ sàrì ma bàa dà ba'dahu. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا عداء ولا حاسدين اللهم لك أسلمنا وبك آمنا وإليك نبنا وبك خاصمنا وعليك توكلنا فاغفر لنا ذنوبنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت الغفور وأنت الرحيم اللهم ربنا آتنا في الدنيا حسنة